ولو عشت ألفا ثم ألفين بعدها فلا بد من يوم تصير إلى القبر tó bá lò kan láyé tí wọ́n tún wá méjì kún kò sí tàbí ṣùgbọ́n ìpè ọjọ́ kan ọjọ́ kan tó padà filẹ̀ ayé sílẹ̀ ni àmọ́ ìpè oníkálukú wa kò sẹ́ni tó fẹ́ kú a sì ń fẹ́ láti wọ aljanna nígbà tó ṣe pé kò sì lè rọ ẹnìkankan lọ́rùn láti wọ aljanna láì jẹ́ kókú kò sẹ́ni tó rọ̀ lọ́rùn láti wọ aljanna láì kú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò sẹ́ni tó wù láti kú nínú wa àwọn ń sá fún kú ṣùgbọ́n ikú yẹn ọlọ́run ọba ní ọ̀rọ̀ wa dàbí ẹni pé à ń sá lọ bá ni àbá níwájú qul innal mawta alladhi tafirruna minhu fa innahu mulaqikum thumma turadduna ila alimil ghaybi wash shahada fayunabbi'ukum bima kuntum ta'malun fi yé wọn ikú tẹ̀ sá fún yẹn yọ pàdé yín o yọ pàdé yín níwájú torí pé n ta n sá èrò tiwa ni wípé a ti fi sílẹ̀ sẹ́yìn. rárá ọlọ́run ní iwájú ni ó yín a wá ada yín padà sí ọ̀dọ̀ ọlọ́run ọba rínúróde ọba tó mọ àti gbangba níbi tí ó ti fún wa nírò nípa ń ta gbèsè nílé ayé yìí báyìí kí ni tá ní ọjọ́ ni ọjọ́ tí ó wà ilé ayé yìí bá tara yìí lẹ́sàn-án rẹ̀ ká gbàgbọ́ pé ọjọ́ gbẹ̀yìn yìí ń bọ̀ ruknan min arkanil iman orígun kan ni nínú orígun gbàgbọ́ òdodo ó lè jẹ́ múmìnì tó bá sá ìgbàgbọ́ nípa pọ́jọ́ gbẹ̀yìn ń bọ̀ ó wà nínú hadith ní ìgbà tí malayika jibril alayhi salam tó bá nabi muhammad sallallahu alayhi wa alayhi wa sallam níbi tó wá ṣe ìbéèrè nípa ẹ̀sìn ó ní akhbirni anil iman sọ fún mi nípa imani ìwà anabi sallallahu alayhi wa sallam kí là ń pè ní imani anabi sì dálóhùn ó ní an tu'mina billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wa tu'mina bil qadari khayrihi wa sharrihi yóò hàn sí ọ nínú nǹkan mẹ́fà eléyìí tá anabi sallallahu alayhi wa sallam tó fi túmọ̀ al-iman a rí i wàlíyàwùmíl àkìr ònlẹ́lẹ̀ karùn kó ní ìgbàgbọ́ sí ọjọ́ kẹ́yìn pípé ọjọ́ yìí ń bọ̀ ọlọ́wọ́ bá ròyìn àwọn olùgbàgbọ́ òdodo nínú suratul baqara ayé ẹlẹ́kẹrin ọlọ́wọ́ bá ní wàlẹ́dínà yu'minuna bima unzila ilayka wama unzila min qablik wabil akhirati hum yuqinun àwọn olùgbàgbọ́ òdodo àwọn náà làwọn ẹni tó ṣe é pé wọ́n gba ń ta sọ̀kalẹ̀ fún anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam wọ́n gbàgbọ́ wọ́n sì gba ń ta sọ̀kalẹ̀ ṣáájú wa anabi sallallahu alayhi wa sallam wọ́n gbàgbọ́ wọ́n ní ìgbàgbọ́ òdodo sí alukur'an wọ́n sì ní ìgbàgbọ́ òdodo sí àwọn tírà tó ti síwájú atawurọ injil àti azabur sọ̀xùfù ibrahim àti sọ̀xùfù musa wọ́n ní ìgbàgbọ́ sí àwọn tíra yìí báyìí ṣùgbọ́n ìyàtọ̀ tó wà láàrin ká gba alukurani gbọ́ ká sì gba àwọn tíra tó síwájú gbọ́ òun náà ni wípé alukuran agbọ́dọ̀ gbà gbọ́ agbọ́dọ̀ gbà gbọ́ lápapọ̀ àti lẹ́fọ̀sí wẹ́wẹ́ ṣùgbọ́n àwọn tíra tó ti síwájú yẹn ìgbàgbọ́ tá a gbọ́dọ̀ ní sí àwọn òun náà ni ìgbàgbọ́ àpapọ̀ eléyìí tó ṣe pa àtàǹkókó ìyẹn ni pé ká gbà wọ́n lọ́wọ́ bá sọ tírà kankan lẹ́rìí tí ń jẹ́ àtẹ̀wúrọ̀ ọlọ́run sọ tírà kankan lẹ́rìí tí ń jẹ́ al-injil ọlọ́run sọ kankan lẹ́rìí tí ń jẹ́ az ọlọ́run sọ kankan lẹ́rìí tí ń jẹ́ suhufu ibrahim ṣùgbọ́n in details kò sẹ́ni tó bẹ̀ ọ́ ike kan máa sọ pé ó ah, wà matthew orí báyìí ẹsẹ̀ báyìí ó ah, wà nínú òwe àwọn òjíṣẹ́ orí kò sí ní fi ṣe eléyìí tó ní láti kà kọ́ ọmọ lẹ́fọ̀ sí wẹ́wẹ́ kọ́ ọmọ gbogbo àṣẹ tó wà nínú ẹ̀ kò sì máa ń tọ́lọ̀ wọn bá là gbọ́dọ̀ ṣe nínú ẹ̀ ó náà ní kíni al-Qur'anul Karim. wa bil akhirati hum yuqinun wọ́n sì tún jẹ́ni tó ní ìgbàgbọ́ òdodo sí ọjọ́ gbẹ̀ndẹ̀ al inú ròyìn àwọn olùgbàgbọ́ òdodo nìyẹn o ọlọ́wọ́n bá tún ní Allahu la ilaha illa لا يجمعنكم إلى يوم القيامة لا ريب فيه ومن أصدق من الله حديثا جابوا سواء سورة النساء آية آية كجي أوليني أقولي نينو آية أولو بافين يوا يكون الله هنا lọba tó ṣe pé kò sí ọba mi kò sí nǹkan mi tọ́tọ́ láti fòdodo jọ́sìn fún ló ń búra o ikú òun kò yín jọ ọjọ́ gbẹ̀ndà kéyàmà kò sí tàbí ṣùgbọ́n nípa pé ọjọ́ yìí ń bọ̀ ta lẹni tọrọ rẹ jódodo tó ju ọlọrọ ọlọ́run ọba lọ kò sí. báwo la ṣe wá gba ọjọ́ gbẹ̀ndà kéyàmà gbọ́ <clears throat> báwo la ti ṣe gbàgbọ́ bá ti ṣe òun náà ká ká ní ìgbàgbọ́ òdodo eléyìí tí tàbítàbí ò lè wọnú ẹ̀ ìpè ọjọ́ kan ń bọ̀ ọjọ́ yìí òun náà lọ́lọ́wọ́ bá ti fún wa nírò nípa rẹ̀ ọjọ́ yìí òun náà lànàbí sallallahu alayhi wa sallam ló fún wa nírò nípa rẹ̀ ọjọ́ yìí ó wà lẹ́yìn ìgbà tí gbogbo abẹ̀mí bá kú tán ọjọ́ yìí ó dé lẹ́yìn ìgbà tí gbogbo abẹ̀mí bá kú tán. ọlọ́run ọba ó gbé gbogbo wa dìde lẹ́yìn ikú wa ní ọjọ́ tó ṣe pé yóò ṣe ìṣirò fún wa láti san wá lẹ́san lórí níta gbélé ayé ṣe. bákan náà ọ̀ràn yẹn ló jẹ́ ipe ńgbà tá gbàgbọ́ ìpè ọjọ́ kan bọ̀ tá wa ká ni tó ṣe pé yóò wá ṣe ìpalẹ̀mọ́ di ọjọ́ yìí kí fi ṣe ìpalẹ̀mọ́ di ọjọ́ yìí kìí sì ṣe pẹ̀lú pé ká gbìyànjú láti rí pa àjòyè kìí ṣe pẹ̀lú pé ká gbìyànjú láti jẹ́ni tí ó jẹ́ abẹnugan láwùjọ ọ̀nà wo la gbà láti ṣe ìpalẹ̀mọ́déjọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà ọ̀nà tá a máa gbà láti ṣe ìpalẹ̀mọ́déjọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà òun náà ni bi fi'li ta'at wajtinabil munkarat àwọn nǹkan tó lọ́n fi pa wá láṣẹ Kasi jìnnà sí gbogbo ntọ́lọ́wọ́n bá kọ̀ fún wa eléyìí ni bá ti ṣèṣe palẹ̀ mọ́dẹ́jọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama. ṣe ẹnìkan wa mọ̀ nípa ọjọ́ tọ́jọ́ yóò débi sẹ́nìkan ní déètì rẹ̀ lọ́wọ́ ìjọ wo ni ó dé kò sẹ́ni tó mọ̀ nípa rẹ̀ àwọn màláíkà tó súnmọ́ lọ́wọ́ ọmọ nípa rẹ̀ àwọn aránṣẹ́ tọ́lọ́wọ́n bá ránṣẹ́ gbogbo àgbáńlá yìí anabi sallallahu alayhi wa sallam kò má déètì rẹ̀ àwọn anabi yòókù kò sẹ́ni tó má déètì rẹ̀ torí ẹ̀ malayika jibril alayhi salam nínú àdéhìí tá a wí sáájú yẹn ó bi anabi sallallahu alayhi wa sallam léèrè àni sáà ìjọ wo níjọ gbẹndẹ alikiyama ń bọ̀ gánà rí anabi ni mal mas'ulu anha bi a'lama mina sa'il èmi tó bi léèrè nípa rẹ̀ èmi ọ̀mà nípa rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n tó ṣe béèrè nípa rẹ̀ ò ti ṣe mà nípa rẹ̀ èyí tó ga jù nínú àwọn màláíkà màláíkà Jibril kọ̀mọ́jọ́ wò níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ń bọ̀ aleyhi salam èyí tó jẹ́ aṣọ́wájú fún gbogbo ọmọ anabi Adam anabi Muhammad sallallahu alayhi wa sallam onímọ̀ nípa ajọ́ wo gbẹ̀ndẹ̀ alkiyama ń bọ̀. báwo wàhálà wá. tá a jẹ́ kúrúntù tá a ma. nǹkan kan tá a dára wa ma báwo la ti ṣe fẹ́ mọjọ́ tíjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyámà ń bọ̀ kò sẹ́ni tó mọjọ́ ti ń bọ̀ torí ẹ̀ láti ìgbàdégbà látayédáyé láti tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti máa gbọ́ nípa àwọn òpùrọ́ tí wọ́n máa purọ́ sọ yìí pé ìgbà báyìí la yọ parẹ́ ìgbà báyìí la yọ wá sópin kódà rí nínú àwọn òpùrọ́ yìí ẹni tó fi déètì lélẹ̀ tó sọ pé ìjọba oṣù báyìí lọ́dún yìí onáà nílé ayé ọ̀parẹ́ ṣùgbọ́n nígbà tí déètì dé kò sí ní tó ṣe ilé ayé ilé ayé ọ̀parẹ́ wọn abilérè èyí ti rí ẹ sọ pé ilé ayé ọ̀parẹ́ rún ara mi pé yọ ọ̀parẹ́ ó ní bẹ́ẹ̀ ni ní ni miscalculation la hawla wala quwwata illa billah ìmọ̀ tó ṣe pé ẹnìkan ò mà nípa rẹ̀ àyàfi ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni onìkan ló mà nípa rẹ̀ eléyà ń bẹ nínú mafatihil ghaib àwọn kọ́kọ́rọ́ ń tọ́pamọ́ eléyìí tí ò sí lọ́dọ̀ ẹnìkankan àyàfi ọlọ́run ọba tó ṣẹ̀dá wa ọlọ́run ọba ń sọ fún wa nínú alukur'an alápọ̀nlé oní yasalunaka ani saaca ayyana mursaha qul innama cilmuha cinda rabbi. لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون سورة الأعراف آية 187 ọlọ́ni wọn máa bi محمد صلى الله عليه وسلم wa nípa ọjọ́ wo gan ìníjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyámà ń bọ̀ dá wọn lóhùn kó sọ pé mà ọjọ́ wo gan ló ń bọ̀ ọ̀dọ̀ ọlọ́run ọba mi nìkan ló wà ọlọ́run ọba ò sì ní ṣàfihàn rẹ̀ ọlọ́run ọba ò ní ṣàfihàn rẹ̀ kò ní ṣàfihàn àkókò yìí fẹ́nìkan ó dìgbà tákòókò rẹ̀ bá tó náà lẹ́rìí ìmọ̀ nípa ọjọ́ wo ní ń bọ̀ ó wúwo ó wúwo ó tayọ ní ti àwọn sámàmà. Owuwo wúwo ọ̀tayọ gbogbo lẹ̀ dama. kò ní í dé báyìí àfi lójijì o ìgbéǹde àlùkìyàmọ̀ ò ní í dé báyìí àfi lójijì wọ́n máa bi ọ́ léèrè bí ìgbà tó ṣe pé wọ́n mọ̀ nípa rẹ̀ ọkàn gbé pamọ́ ni wọn sallallahu alayhi wa sallam pé àníṣẹ́ ìmọ̀ nípa òní ń kò sí lọ́dọ̀ àfi lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n ẹni tó wọn mà bẹ́ẹ̀ ìbá ṣe kí wọn mà bẹ́ẹ̀ kí ni tó ma prọfẹsì rọ tó ló ń ṣe fáwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn òpùrọ́ lásán yóò wá máa sọ pé lọ́dún yìí o àwọn ti rí pọ́dún yìí la yóò parẹ́ o àti pọ́dún yìí ayé wá sópin tó bá sì wá sópin yẹn àwọn èèyàn máa gbà wọ́n lọ́sẹ̀sẹ̀ sọ fáwọn yẹn irọ́ lásán ẹni tí ọ̀mọ́jọ́ tí ebi ọ̀pá yàtọ̀ síjọ́ tóun ó yò. kò mọjọ́ tí owó wọn yàtọ̀ síjọ́ tó wọn rówó kò mọjọ́ tí òun wọ àkísà yàtọ̀ sígbà tó wọn ra sọ̀wọ̀ báwo ló ṣe wá nímà nípa àjọ wò láyé ń bọ̀ wá sópin ayé tó ṣe pé bí bẹ́ẹ̀rẹ̀ ìwọ mọ̀ nípa àgbà tó báwo ló ṣe fẹ́ nípa wọn lé anabi sallallahu alayhi wa sallam ó ní mafatihul ghaibi khamsun àwọn kọ́kọ́rọ́ tó pamọ́ márùn ni o lẹ́yìn náà la anabi sallallahu alayhi wa sallam lọ́wọ́ ka ọ̀rọ̀ ọlọ́wọ́n bá tó wà nù suratul Luqman ayat thirty four pé inna Allaha indahu ilmu sa'a dájúdájú ọlọ́wọ́n bá nìkan ló ní mà nípa ajọ́ wo ni ìgbéǹde alqiyama ń bọ̀ lárúbáwá arókò kan ó wá sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní ya rasulallah mẹtẹsáà ìrẹ anabi ìgbà oníjọ gbẹndẹ alikiyama ń bọ̀ ganan rí qala rasulillahi sallallahu alayhi wa sallam wayhak inna saacata atiyatun fama acdadtalaha kí ló sọ ìgbẹndẹ alikiyama ń bọ̀ ṣùgbọ́n kí ni wọ́n ṣe kalẹ̀ díjọ́ gbẹndẹ alikiyama ó dàbí kẹ́nìkan wá bọ̀ kó níjọ́ wo lo rò pé màá kú ìjọ́ wo gan lo rò pé màá kú wàá kú náà lókè tí bàbá rẹ ọba ti kú bàbá bàbá rẹ ti kú tí bàbá bàbá rẹ náà bá ti kú bàbá bàbá bàbá rẹ ńkọ́ àwọn náà ti kú táwọn náà bá ti kú bàbá bàbá bàbá bàbá bàbá àwọn ti kú kí ló mú wa lọ ṣebí kú ni sáwọn náà sọ pé àwọn òsèlè ayé máa ni ṣebí ńgbà tó lọ́wọ́ bá sọ pé tó lòdì pa àrí wọn ma ìwọ náà tó bá dijọ́ kan kọ́ wàá kú njọ́ kan náà ni lan yabqa min malikin kalla wala malikin wala nabiyyun ya'ishu da'iman abada ọba kan òsì tí wọn mọ gbélé ayé láéláé màlẹ́kà kan osisi tí o ní kú anábì kan tí ma láéláé gbogbo apáta náà la kú nígbà tọ́jọ́ wa bá pé èyí ti rí tó ń béèrè ìjọ wò níjọ gbẹ̀ndẹ̀ àlùkìyà ń bọ̀ wa sọ fún pàtàkì jù kése ká máa béèrè ìjọ wò ní ṣùgbọ́n kí ni palẹ̀ maada acadatalaha kí ni tó palẹ́sì kalẹ̀ díjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama arákùnrin yìí ni kìí ṣe pé sọláàtù kan ni mo ṣe tọ́pọ̀ kìí sì ṣe sùyàmù kan ni mo ṣe tọ́pọ̀ bí ìbá ṣe wípé mo jẹ́ ni tó pèsè ìfẹ́ tí mo ní sọ́lọ̀ ìfẹ́ tí mo ní sànàbì Muhammad sallallahu alayhi wa sallam àwọn ni mo pèsè kalẹ̀ díjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ajẹ́pẹ́ tó bá rí bẹ́ẹ̀ almar'u ma'a man ahabba èèyàn máa bẹ pẹ̀lú gbogbo ẹni tó nífẹ̀ẹ́ sí ni ìwọ ní sọlọ onífẹ̀ẹ́ sí anabi sallallahu alayhi wa sallam ó máa bẹ pẹ̀lú Ọlọ́run ó máa bẹ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam tá ni wọ́n nífẹ̀ẹ́ sí tá làwọn nífẹ̀ẹ́ sí ẹni tá a bá nífẹ̀ẹ́ sí lábàárà pẹ̀lú ẹ̀ ẹlòmíì Bob Marley ló nífẹ̀ẹ́ sí wàá bára rẹ pẹ̀lú Bob Marley tó bá di jọ́ gbẹ̀ndàlùkìyàmù ẹlòmíì Michael Jackson ẹ bára yín lápapọ̀ ó bá dijọ́ gbẹ̀ndà kìyàm sọmọkẹ́ tiẹ̀ bọ́ọ̀nù ẹni tó pa ṣetán ó ló ń fi ṣe imam níbo la ṣetán ó ti máa ṣíwájú wọn nínú nani ọlọ́run bá kọ́dá kó kọ́ sànù wa torí de eléyìí almaru ma'aman ahabba máa wo ta ló nífẹ̀ẹ́ sí kí ló dé tó fi nífẹ̀ẹ́ sí ìwọ àti ẹlẹ́jọ́ máa bẹ tó bá dijọ́ gbẹ̀ndà kìyàm hadithi alimami bukhari àti muslim ló gbé jáde ọjọ́ gbẹ̀yìn kò ní dé lójijì bẹ́ẹ̀ àwọn òpònú ti ń dájọ́ sí wọn ò mọ nǹkan kan ni ọjọ́ gbẹ̀yìn yìí kan dé lójijì bá yóò dé lójijì wá bá wa ṣùgbọ́n síwájú rẹ̀ àwọn àmì kan wà tí ó síwájú táwọn àmì yẹn bá ti dé kò sí ní tàn retí má kò sí ní tàn retí má jọjọ yẹn ẹ jẹ́ ká wò ó nínú àwọn àmì. nínú tuta ama a mọ̀ lọ́wọ́ lójú ó náà ní pé gbé ní alùkìyàmà ńjọ́ tí ó bá dé ọjọ́ jùmọ̀ ní ọ̀jẹ̀ ọjọ́ jùmọ̀ ní ọ̀jẹ̀ ọjọ́ jùmọ̀ yẹn iná sì lọ́lọ́wọ́ bó ṣe ṣirò ọjọ́ jùmọ̀ yẹn làwọn ọmọ àlìjẹ́nà wà àlìjẹ́nà ọjọ́ jùmọ̀ yẹn làwọn ọmọ anáná ńkọ́ làwọn náà wa lọ́mọ aná ọ wá nínú àdéhìí látọ̀dọ̀ anábì pé gbogbo ọjọ́ tí ọjọ́ júmọ̀ àbá ti dé láyé yìí gbogbo nǹkan tọ́lọ́wọ́n ọba dátọ́ jábẹ̀ mí òní hílàhí ló máa bá bí kọ́má jó ni lọ́jọ́ náà kọ́má jó ni lọ́jọ́ náà wọ́n á máa sá kíjokíjo pé kọ́má jó ni lọ́jọ́ náà àyàfi èèyàn àti àlùjánu nìkan ni ọ̀dààmú sẹ́wọ̀n kẹ́yìn kí lọ́kàn yìí kò bá jẹ́ júmọ̀ kò bá jẹ́ accept kò bá jẹ́ alahad kò sí ètò burú mbẹ́ ṣùgbọ́n àwọn nǹkan míì tọ́lọ̀ ń dáhùn ẹ̀rú máa bá àwọn gbogbo jọjúmọ́ à kọ́ má jẹ́ pò ní lọ́jọ́ tí ọlọ́run ọba pé gbèndàlùkè á mọ̀ jẹ. ẹ jẹ́ ká gbé díẹ̀ yẹ̀wò nínú àwọn àmì tí ó síwájú gbèndàlùkè àwọn àmì sallallahu wa sallam ríran tọ́lọ́run anabi muhammad sallallahu alayhi wa sallam sí wa. dídé dé àmì kan nínú àmì pé ti torí pé ńlá anabi gbẹ̀yìn gbà anabi tí ó sá anabi mi tí ó wà lẹ́yìn rẹ̀ mọ́ òun náà lẹni tọ́lọ́n fi kágbá gbogbo àwọn ìránṣẹ́ wa kullu shay'in idha ma tamma nuqsanu gbogbo nǹkan láyé tó bá ti di pópé àdínkù ló kù ńgbà tá anabi gbẹ̀yìn ti dé kò sí tó kù má ìgbéǹde al-qiyama lọ. ó nínú hadith eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ eléyìí tí imaamu bukhari àti muslim tí wọ́n gbà wá anabi wa sallallahu alayhi wa sallam ó ní bàtàtò ana wa sa'atu kahatayin ọlọ́wọ́n bá rán mi ó rán mi sílẹ̀ ayé nígbà tèmi àti nígbà kìyàmà tààrí báyìí ọ̀nà ọmọ àká eléyìí tá a máa fi sáfọ̀mà àti ọmọ àká tààrin ọ̀nà méjèèjì láti ṣe àfihàn. pé didi ohun yi o ìgbéǹde alùkìyàmà ni ọ tẹ̀lé na ọmọ àka àfábẹ́là ati ọmọ àka ti ń bẹ lẹ́bàá ọmọ adìrin àbí ìka àfábẹ́là pẹ̀lú ọmọ adìrin torí tó bá pa àwọn lọ́nà ó túmọ̀ sí pé àsìkò sì wà ṣùgbọ́n tó nà ní ọmọ àka méjèèjì gbígbé tó lọ ń gbé mi dìde ríran tó lọ ń rán mi bí mo ti ṣe rí sí gbèǹde alùkìyàmà ti ń bọ̀ báyìí ni. ìyẹn ni pé nǹkan kan ọ̀yà wa ó túmọ̀ sí pé gbẹ̀ndẹ̀ alkiyama ti dé tán eléyìí jẹ́ àmì kan nínú àmì pé gbẹ̀ndẹ̀ alkiyama ti dé jama dídí anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú àmì nínú hadith jibril antalidal amatu rabbataha kí ẹrúbìnrin kó bí ọ̀gá rẹ̀ lọ́mọ obìnrin tó jẹ́rú kìí sọmọlúàbí ó wá bí ọmọ ọmọ yìí wá jọ̀gà fún ìyá rẹ̀ báwo ni ó ti ṣe ṣẹlẹ̀ òun náà ni kí àwọn lọ́balọ́ba àwọn ẹni tí wọ́n ní lẹ́rú ẹ̀yin sì ti mẹ́rú nínú ẹ̀sìn Islam ta ni wọ́n ń pè lẹ́rú ǹjẹ́ amẹni tí wọ́n ń pè lẹ́rú nínú Islam ẹ bá mi ẹ dáhùn ta ni wọ́n ń pè lẹ́rú who is a slave nínú Islam naam rárá o ẹni tí wọ́n mú lójú ogun tí àwọn mùsùlùmí ń bá àwọn kèfèrí jà ogun tí àwọn mùsùlùmí ń bá àwọn kèfèrí jà àsìkò tí wọ́n wá mú lójú ogun yẹn wọ́n mú lójú ogun yẹn. wọ́n mú ní ipò pípé òun jẹ́ kèfèrí ẹni tá a mú lójú ogun eléyìí táwọn mùsùlùmí ń bá wọn kèfèrí jà ìgbà táwọn mú onítọ̀hún lójú ogun yẹn a mú ipe kí ló jẹ́ kèfèrí ẹni táwọn mú bẹ́ẹ̀ lójú ogun tóun jẹ́ kèfèrí yẹn bákan márùn ni ìyẹn ni kó tọ́sọ lórí àwọn mùsùlùmí kó fi ṣe nǹkan kan nínú nǹkan márùn yìí imal qatil ọtọ́ sọ lórí àwọn mùsùlùmí kọ́ pa torí pé tọ́ta mùsùlùmí náà bá mú mùsùlùmí lójú ogun kí ni ó fi ṣe àwọn náà pa ni. wọ́n imma man àbí kó tú wọn lẹ̀ láì gba nǹkan kan lọ́dọ̀ wọn kó tú wọn sílẹ̀ láì gba nǹkan kan lọ́dọ̀ dà pé ẹnikẹ́ni nínú yín o tí máa fẹ́ ká dáhùn sílẹ̀ yóò san iye owó báyìí gbogbo ẹni tó bá ti san tiẹ̀ yóò gba òmìnira rẹ̀ àbí nínú ràpadà kó lórí àwọn mùsùlùmí ó sọ yìí pé òun ó fi wọn gba pààrọ̀ pẹ̀lú ẹni táwọn kèfèrí náà mú wọ́n fi wọn ṣe pàṣípààrọ̀ ẹlẹ́kẹrin òun náà ní ká fi wọn sílẹ̀ ká má pa wọn ṣùgbọ́n ká sọ wọn dẹrú ká fi wọn sílẹ̀ ká má pa wọn ká sọ wọn dẹrú òní wọn ń pè ní alistirqaq ẹlẹ́ẹ̀karùn ká má pa wọn ká fi wọn sílẹ̀ ká sì má sọ wọn dẹrú ká fi wọn lẹ̀ lómìnira wọn kí wọ́n máa gbé abẹ́ ìjọba ẹ̀sìn Islam ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú wípé wọ́n máa san aljizya owó tí ẹni tí kìí ṣe mùsùlùmí ó máa san fún ìjọba Islam kó lè bá a láǹfààní àti máa gbé abẹ́ ìjọba ẹ̀sìn Islam ajẹ́ pé nǹkan kan nínú márùn yẹn òní ká sọ wọ́n di kíni ká sọ wọ́n dẹrú ṣùgbọ́n nínú òfin ọlọ́run etí mo sì ó ní í ṣe pẹ̀lú àwọn ọkùnrin nìkan ni yàtọ̀ sí àwọn obìnrin àti àwọn ọmọdé kéèké ní kíá tá a bá ti mú àwọn lójú ogun ní kíá tá a bá ti mú àwọn lójú ogun a sọ wọ́n dẹrú lẹ́ẹ̀kan náà ni àwọn obìnrin àti àwọn ọmọdé kéékèèké tába ti mú àwọn lójú ogun wọn dẹrù ni irú wọn wọn máa wá pín wọn fáwọn jagunjagun àwọn jagunjagun tó kópa nínú ogun àwọn ló la àwọn obìnrin yẹn kò sí ní tó burú ẹ̀tọ́ ni lábẹ́ òfin Ọlọ́run irú àwọn obìnrin yẹn tó ń bá fún ọ nínú wọn kọ́ ọ bá wọn lò náà lọ́lọ́run ṣe ń ròyìn àwọn olùgbàgbọ́ òdodo wọn ni walladhina hum li furujihim hafidhun illa ala azwajihim aw ma malakat aymanuhum fa innahum ghayru malumin. àwọn múmìnì àwọn làwọn tó ti máa ṣọ́ abẹ́ wọn àyàfi fáwọn ìyàwó wọn àbáwọn ẹrúgun wọn àwọn ẹrú wọn tí wọ́n mú lójú ogun rírí tíyàwó wọn bá rí abẹ́ wọn rírí táwọn náà bá rábẹ́ ìyàwó wọn rírí tí wọ́n bá rábẹ́ ẹrú wọn Riri tẹrù wọn náà bára bẹ́ẹ̀ wọn kò ní sọ wọn di ẹni èbú o kò ní sọ wọn di ẹni èbú ẹnìkan nínú àwọn olórí ẹnìkan nínú àwọn mùsùlùmí wọn á pín ọ̀kan fún nínú àwọn ẹrúbìnrin ọwọ́ abẹ ẹrúbìnrin yìí lò ẹrúbìnrin wa bímọ ṣé ẹrú lọmọ ẹrú ọmọ ajẹ ni àbọmọlúàbí nàám ọmọlúàbí báwo ṣebí ìyá rẹ̀ ló bí nítorí pé ọ̀gá rẹ̀ jẹ́ ọmọlúwàbí kò rí bẹ́ẹ̀ ń gbogbo ògbà nínú òfin ṣẹ̀ríà gbogbo ọmọ tí obìnrin kan bá bí fawaladuha bimanzilatiha gbogbo ọmọ tí obìnrin kan bá bí bí ìyá ṣe rí lọ́mọ náà rí tí ìyá òmìnira ọmọ náà jẹ́ òmìnira tí ìyá bá ọmọ náà jẹ́ ẹrú àyàfi tó bá ṣe pé olówó ẹrú ńlọbẹrú sùn tẹrú fi lóyún bímá ọmọ tẹrú bí fọlówó rẹ̀ kò lè jẹrú mọ̀ pé wa ọmọ tẹrú bí fọlọ́wọ́ rẹ̀ kò lè jẹ́rú nítorí pé báwo ni ó ṣe jọ́ máa mi tí ó sì tún jẹ́rú mi àti táì torí rẹ ọmọ tẹ́rú bí fọlọ́wọ́ rẹ ọmọ ni kì í sẹ́rú ẹlẹ́kejì ìdá gúrì rabik ọ̀fẹ́ yàwó yàwó tó wá fẹ́ wọ́n sọ fún ọkọ ọmọlúwàbí ni yàwó tó wá délé yàwó tó ń ọkọ ni bàbá kan máa ń pàṣẹ ránṣẹ́ pé ni Fatima máa a ah, bí Fatima máa ń báwo yàwó ni a yàwó rẹ ni ẹrú ni ẹrú yín báwo ọmọlúwàbí ni mo fẹ́ ó kẹ́ ẹni tó parọ́ fún ọ lọ́ba kó bí léèrè lọ́ba padà lọ́ba ẹ sórí ntọ́wà ń bẹ̀ ni pé ó ṣàforíjì ni o àbí òye ọ ó foríjì wa ni o tọrọ mọ ẹrú ni lóòótọ́ ẹ ẹni tí wọ́n bá parọ́ fún pé ọmọlúwàbí lobìnrin tó fẹ́ nígbà tó sì jẹ́ pé pàápàá tiẹ̀ ẹrú ni gbogbo ọmọ tóbìnrin yẹn bá ń bí ńkọ́ ọmọ làwọn ọmọ jẹ lórí pé wa tọ́. nígbà tí obìnrin tó bá wá bímọ fólówó a ti sọ ikú ọmọ tó bí fólówó rẹ̀ yẹn ọmọ ni kì í ṣe ẹrú ìyá ńkọ́ nítorí ti bímọ fọ́gà rẹ̀ torí pé òun bímọ fọ́gà rẹ̀ sóun kú ò lẹ́rú nàám kò kú ò lẹ́rú ọ̀gá wa kú nígbà tó ọ̀gá kú. ọmọ tẹ́rú bí ńgbà wọn pín dúkìá ìyá rẹ, ìyá rẹ ọbọ sínú nǹkan àní ìyá sínú nǹkan àní èèyàn ṣé ìyá rẹ̀ ọtọ́ kò ní lẹ́rú kọ̀tọ́ kéèyàn ó ní ìyá rẹ̀ bẹ́ẹ̀ náà lọmọ rẹ tí wọ́n bá dáadáa ó tó bá níyà rẹ̀ bàbá rẹ̀ lẹ́rú dandan lẹ́sẹ̀kẹsẹ̀ ó ṣèké ni ó tú wọn sílẹ̀ tontigbóbìnrin tó bímọ fọ́gà rẹ̀ orúkọ rẹ̀ nínú òfin ṣẹ̀ríà oníkíni Ummul Walad Ummul Walad yẹn ni ké kèé ṣe yẹrú iye ọmọ ni tọ́gà rẹ̀ bá ti kú ó yẹ kó rómìnira rẹ̀ gbà tọ́gà rẹ̀ bá ti kú ó kó rómìnira rẹ̀ gbà ok àsìkò tí bàbá ò tí kú tí ìyá ó dòmìnira lẹ́yìn ikú rẹ̀ ọ̀gá rẹ̀ ò tí kú tí ó dòmìnira lẹ́yìn rẹ̀ ọmọ tẹ́rú bí sọ́gà lòun abẹ́rú ọ̀gá ni sọ yẹn ni pọ́ máa ma dàbí ọ̀gá fún ìyá rẹ̀ irú rẹ̀ ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ọ̀rọ̀ tá nàbí sallallahu alaihi wasallam sọ yìí ó ti ṣẹlẹ̀ torí rẹ̀ wọ́n ń pele yìí ní nínú àwọn àmì kéékèèké ti ìjà táwọn èèyàn jà lórí àpáta gold nínú àmì gbẹ̀ndẹ̀ alkiyama kékèké nù anabi sallallahu alayhi wa sallam ó sọ nínú àdìsí tó gún régé ó ní gbẹ̀ndẹ̀ alkiyama ò ní dé o títí tí odò furat ní iraq tí ó fi sípayá ìdọ̀tí kúrò lójú àpáta gold kan ní ojúsàn rẹ̀ ibi tó dùn yẹn ń sàn gbà odò yẹn yóò sípayá ìdọ̀tí kúrò lójú àpáta gold kan àwọn èèyàn ọmọ wa bára wọn jà lórí àti débẹ̀ tó bá ṣe pé bókun ṣe ń bẹ lẹkọọ nbí òkun wa jẹ kìí lásán milk omi milk ní ń sàn lókun bí omi mílìkì yẹn ti pọ̀ tóun bẹ́ẹ̀ làwọn èèyàn bá para wọn tó. so nítorí pé gbogbo tó bá ti lè yàtọ̀ sí nǹkan lásán ó máa ń pàkíyèsí àwọn èèyàn ó sì máa ń mú kí kálukú kó yọwọ́ jà sẹ́nìkejì. báwo wá ni tá a bá wá rí àpáta kan lọ́ọ̀kan tá a rí pé àpáta gold ni tó sì ń kọ pé ẹ má bọ̀ wá mú mi kálukó má kíkọ́ má dàkọ́ akó tiẹ̀ a ó dájú pé a ní rí de títí tí gbogbo ó fi kú torí pé oníkálukọ́ ọmọ pé òní débẹ̀ ṣáájú mi èmi náà ọmọ pé wọn náà òní débẹ̀ ṣáájú mi ọ̀nà lápara wa sí tápàtó sinmi jẹ́jẹ́ tiẹ̀ àní débẹ̀ títí tá a fi para wa anabi sallallahu alayhi wa sallam onígbèǹde alikiyamu òní dé ṣáájú kótó di pé odò alforot ní al-Iraq yóò sì payá àdọ̀tí kúrò lójú àpáta gold kan eléyìí tí àwọn èèyàn máa para wọn lórí ẹ̀ fa yuqtalu min kulli mi'atin tis'atun wa tis'un nínú gbogbo èèyàn ọgọ́rùn wọn wọn ṣekú pààyàn mọ́kàndínlọ́gọ́rùn nínú gbogbo hundred wọn ṣekú pààyàn ninety nine wa yaqulu kullu rajulin minhum la'alli. akunu ana alladhi anju oníkálukú ọmọ sọ pé bọ́yẹ̀ mi ni màá là tí màá rí mu bọ́yẹ̀ mi ni màá là tí góòlù yóò di tèmi bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ para wọn. alimami muslim òun eléyìí ń bẹ nínú àwọn àmì kéékèèké tí gbẹ̀ǹdà kìyàmù bákan náà nínú àwọn àmì kéékèèké náà lè yọ ọ̀sẹ̀ yọ ṣe onótù jẹ́ àmì kan nínú àwọn àmì gbégbé ndé alkiyama ti súnmọ́ ọlọ́ni fartaqib yawma ta'ti as-sama'u bidukhanin mubin ẹ fojú sọ́nà ẹ fojú sọ́nà ọjọ́ tí sánmà ó mú èéfín tó hàn gbangba tí ó mú jáde nínú àwọn àmì kéékèèké tí ó síwájú gbéǹde alkiyama onáni dhuhurul fitan fitina ó lóríṣiríṣi fìtínà yọjú lóríṣiríṣi wal ajaib àwọn nǹkan ìyanu wọ́n ṣẹlẹ̀ lóríṣiríṣi wa su'ul akhlaq àwọn àwa abú àwọn àwa tí ò da wọ́n máa hàn lóríṣiríṣi gẹ́gẹ́ bíi hadith ilé tí imaamu ahmed àti àwọn míì gbà wá láti Hudhayfa ibn al-Yaman radiyallahu ó ní wọ́n bi anabi muhammad sallallahu alayhi wa alayhi wa sallam léèrè ani sáà ìgbà wo gan ni gbẹ̀ndẹ̀ alkiyama ń bọ̀ faqal anabi dáhùn yìí pé ilmuha inda rabbi la yujalliha liwaqtiha illa hu ìmọ̀ nípa kókó ìnìgbẹ̀ndẹ̀ alkiyama ń bọ̀ ọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá mi ló wà ẹnì kò mọ̀ gbà tí ó dé sa ukhbirukum bimasharitiha ẹ jẹ́ kí n sọ fún yín nípa àwọn àpẹẹrẹ rẹ̀ ẹ jẹ́ kí mi ọ sọ fún yín nípa àwọn àpẹẹrẹ rẹ̀ wa ma yakunu bayna yadayha àtàwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ṣáájú kígbèǹde alqiyamu tó dé anabi sallallahu alayhi wa sallam ó ní inna bayna yadayha fitanan wa harja fitina ó ṣẹlẹ̀ harj nǹkan méjèèjì ó ṣẹlẹ̀ síwájú gbẹ̀ndé alqiyama qalu ya rasulallah alfitinatu qad arafnaha amantinjẹ fitina famal harj kí wàá níjẹ harj tóní ọ̀sẹ̀ síwájú alqatil ìpànìyàn ìpànìyàn pọ̀ sáájú gbẹ̀ndé alqiyama mọ̀rọ̀kọ́ àná rí báyìí ẹ̀ ti ṣe ń pànìyàn lọ́tún wọ́n ń àfi bí ẹni ń pa ẹṣin ẹni bí wọn ti ṣe ń pànìyàn lókèèrè láti ń gbọ́ tẹ́lẹ̀ àkọlọ wọn ṣàánú wa aburú yẹn náà tún wá wọlé wá bá wa lórílẹ̀-èdè wa ń bì àwọn àjọ mujẹmujẹ àwọn àjọ apànìyàn àwọn agbésùmàmí agbádùn olóró wọn mà tún ti yọjú lórílẹ̀ tiwa náà ẹ wo bí wọn ṣe ń pààyàn ń pakúpa ó wá dàbí ìgbà tó ṣe pé inú gbó là ń gbé inú ìgbẹ́ la wa. àníjọba kan tí ó tẹ̀ kíta fún wa wàlà hawla wàlà quwwata illa billah bákan náà nínú àwọn fìtínà tí ó tún ṣẹlẹ̀ ṣáájú gbẹ̀ndé alqiyama òun náà nípa rí àwọn òkúrọ̀ bíi ọgbọ̀n oníkálukú wọn mọ̀ ọ́kọ́ra rẹ̀ lánàá bíi ọlọ́run a sì ti mọ̀ pé lánàá bíi ya ba'da nabiyyi muhammadin sallallahu alayhi wa alihi wa sallam ọ̀sán nàbí kan tí ó wà lẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ sì ti rí nínú àwọn tó kpọrọ kpẹra wọn lánàbì láti rí Musailima al-Kadhdhab Musailima òkpọrọ òkpẹra rẹ̀ lánàbì bẹ́ẹ̀ náà ni nínú wa òun náà ni Mirza Ghulam Ahmad al-Qadiyani Ahmad Ghulam tó náà kpẹra rẹ̀ ní anabi Ọlọ́run táwọn kan fi ń kpẹra ní Ahmadiyya òun náà kpọrọ kpẹra rẹ̀ lánàbì Ọlọ́run kò wá sẹ́nìkan tó kpọrọ bẹ́ẹ̀ tọ́lọ́wọ́n bó tu fún. kò sẹ́nìkan tó purọ́ bẹ́ẹ̀ tọ́lọ́wọ́ bò tú alẹ́ nìkan nínú àwọn òpùrọ́ báyẹn nígbà tó purọ́ pera rẹ̀ lánàá bí ọlọ́run tí wọ́n mú àwọn oníkílẹ̀ rí rẹ̀ ó ní àdìsí wo gan lẹ kà tẹ̀fi sọ pé ànábì sọ pé kò sànábì lẹ́yìn ọ̀ma wọn lànàbì sọ pé la nabiyya ba'di lil jins gẹ́gẹ́ bá sọ pé la ilaha illallah gẹ́gẹ́ bó sì sọ lédè Lárúbá pé la ahada fi dar la ahada fi dar so gbogbo tó bá wà lẹ́yìn rẹ̀ wọ́n máa ń ṣe bìnnà rẹ̀ alẹ́ fẹ́tì wọ́n máa ń ṣe bìnnà rẹ̀ alẹ́ fẹ́tì ọwọ́ ni no ó lè sàdísì yẹn kà ni bóòlù ló ṣe ayẹ káka olódùn ọwọ́ ara rẹ̀ bóòlù ọyẹ káwọ́ ó ní níta nàbí sọ ni pé lẹ́ẹ̀ nabiyun baadi ẹ wò kakuka nta nabi sọ ni pé lánàbíyà lánàfíyàtún lil jins kò sànàbí kan bíi ti wulẹ̀ orí tí ó wà lẹ́yìn òun á sọ pé nta nabi sọ ni pé la nabiyun baadi ikpe ikpe anabi laawo òní ó wà ẹ wò ṣe yí wọ́sẹ̀ lìyẹn padà ìtumọ̀ yí padà la nabiyya ba'di kò sànàbì kan tí ó wà lẹ́yìn mi rárá òun wá kàńkà kú kà pé la nabiyyun ba'di ajẹ́ pé la mubtada nabiyyun khabar pé anabi la ni ó di lẹ́yìn mi ipò wa ni anabi la ẹgbọ́rọ́ pé anabi kò sí tọ́ ẹ rí i pé ọlọ́wọ́ bá ń tú àṣírí wọn bẹ́ẹ̀ náà ni mirza gulam ahmed kadiyani tó kpọrọ kpẹrẹ rẹ̀ lánàbí ọlọ àtòun atafaa sunna kan wọ́n jọ wákò ẹnì kan àwọn afa sunna àwọn onígbàgbàkugbà láàyè wọ́n jọ wákò láàyè rẹ̀ ẹni tó bá wákò yẹn à ń pè ní thana'ullahi at-Tasturi ó sa anabi. ó lè anabi ló ń sẹ ó lè ànábì sẹ ó tó bá yẹ kó bá wa. ó ní sẹ wọn sẹ wọn sẹ ìpè yẹn pé tó bá ṣe pé òpùrọ́ bá ní ọ àbẹ́mi ni mo bá jókùrọ̀ ẹni tó bá jókùrọ̀ láàrin àwọn méjèèjì ọlọ́run ọba kò fi àrùn burúkú kò fi pa kọ́mọ pẹ́ kọ́mọ jìnnà fi kakú lókè pẹ́ àrùn burúkú bíi onígbá méjì kọ́lẹ́rà àbí ọ̀rìn dysentery nínú kọ́ lọ́wọ́ bó fi pa ọlọ́wọ́ bá sì sẹ̀sà dysentery fún Mirza Ghulam jẹjẹ mọ̀ pé gbẹ̀ lọ́ọ́yà kù sẹ́yìn káwọn ti ń tẹ̀lé àwọn òní kàtàn débẹ̀ ojú kan làwọn fi máa ríran anabi sì ti sọ fáwa sallallahu alayhi wa sallam ó ní gbogbo anabi pátágbà ibi tó bá kú sí ni wọn ò sì sí o anabi tó bá kú sórí ìgbẹ́ níbo ló yẹ kó o sin sí inú gbẹ́ ni nínú sálángá wàlà hawla wàlà quwwata illa billah nínú àwọn fìtínà eléyìí tí ó tún wá ṣáájú ìgbéǹde alqiyama òun náà ni wípé ìmọ̀ ò ní í símá o ìmọ̀ kò ní í símá nítorí pé wàá nù hadith eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ ikú ọlọ́wọ́n bò ní já ìmàgbà kúrò láàrin wa ní jíjágbà ṣùgbọ́n ń ṣe ni ọlọ́wọ́n bá máa ká ìmà kúrò lókè pẹ̀ pẹ̀lú gbígbẹ̀mí àwọn olùmọ̀ títí tí ó fi di pé kò sólùmọ̀ mọ́ àwọn èèyàn mọ̀ á fa àwọn aláìmọ̀ kan sa síwájú nínú ẹ̀sìn àwọn ti kọ́kọ́ sọnù tẹ́lẹ̀ náà kí wọ́n á ní tẹ́ni tó sọnù lè bu ẹni tí ò tí sọnù ìsìnà náà ni sọ ẹ́ rí i pé irú rẹ ti ń ṣẹlẹ̀ àbí ó ó ti ń ṣẹlẹ̀ kìí ṣe gbogbo ẹni tó rówó tó fi ra láwàní tó wé lónìí mà sáwàlẹ́lẹ́ láwàní ẹlòmíì oṣù ká lásán ni o sáwàlẹ́lẹ́ tọ́ba fẹ́ kórè rẹ̀ pa tó sì máa ru ẹrù tó wúwo kí ló fi sórí oṣù ká àbí bẹ́ẹ̀ kọ́ ni so láwàní ẹlòmíì oṣù ká ni idla ilma kò ní mà kankan kalanfọ́ọ̀dì torí ẹ̀ ìmọ̀ ó torí ẹ̀ ló ṣe jẹ́ pé ìgbà tí o bá ti sí mà agídí ọ̀ wá pọ̀ agídí náà ma fi dí ìmọ̀tọ́ yẹ kọ́ wà a máa jẹ́ body without engine jáde ká bá ti sọ̀rọ̀ lé kó àwọn fẹ́ sórí ibu ni orí ibu báwo ṣé bá ń bí léèrè tó bá gbé gbígbóná lọ fẹ́ wà o tó bá jẹ́ tútù ọ wà o ọmọ ta ló ń ga lára o àbàṣe ẹ̀ ẹ̀ ṣe ta bá o. ọmọ ẹ̀tọ́ ya torí pé ńgbà tí ọba ti máa ń kọ kí ni ó fi di nǹkan kan náà ni ọmọ fi di kò sí mà bákan náà nínú àwọn fìtínà tí ó sẹlẹ̀ òun náà ni kathratu ilẹ̀ ọmọ mi gan mímì ilẹ̀ ọpọ̀ adúgbò fọlọ́wọ́n bá wa a ọ̀daràn pọ̀ nàìjíríà àmọ́ ọlọ́run pọ̀ lórí wa fẹ́ wo bá ọ̀daràn sí pọ̀ ń bì tó. kò dájú kó àṣẹkù sọṣùgbọ́n náà ń ṣàánú wa ó bá wa gbé orílẹ̀-èdè wa síbi táwọn oníjógráfì tí wọ́n ti ń purọ́ sọ pé kò sí níbi tílẹ̀ tí máa ṣe kínni títí máa mì ẹ̀ kọ́ lọ́wọ́ bò pé kó mì àdúgbò ẹ̀fọ́ lọ́wọ́ ọlọ́run dákun mẹ́jì ó mì o torí tó bá mì àkọ́kọ́ àwọn léwọ̀ lágbá àbí alágbá ẹni tí a bá fẹ́ sí foundation akọ̀rọ̀ agbẹ́dájú blọ́ọ̀kù ni láwọn orílẹ̀-èdè bòmíì tó bá fẹ́ ṣe foundation wọ́n gbẹ́tú yàrá kan sínú lẹ̀ wàláhì láti ibẹ̀ wọ́n ti wá máa rọ irin àti concrete tó ti máa rọ́ bọ̀ so ọlọ́run wa ṣàánú tiwa ó ṣàánú wa kò pé kílẹ̀ ọmọ àmì so ilẹ̀ ọmọ àmì lọ́pọ̀lọpọ̀ ẹ wúrú àwọn Japan ìyẹn lè wà ní àjàkẹ́ ẹ̀dógún yọkàn rí pé gbogbo cup gbogbo everything kan dànù bọ̀ ni àwọn èèyàn náà ṣubú bọ̀ kí ló ń ṣẹlẹ̀ jẹ́ máa ilẹ̀ ń mì nìyí bẹ́ẹ̀ ni àwọn China Indonesia America Egypt Iran Pakistan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí lẹ́yìn máa ń mìíràn ọlọ́run bó ṣàdánwò fún parí ọlọ́run mẹ́jà rí láéláé nínú nǹkan tí ó pọ̀nù nígbà tí gbẹ̀ndẹ̀ alikiyama bá ń súnmọ́ wa yataqarabu zaman àkókò gan ẹ bá dọ́dún kẹtẹ bá lálàáfíà ẹ kó jọ̀ ń ni ọjọ́ ń ni torí alubarika alùbáríkà ó dínkù nínú ọjọ́ ayé dínkù tá alùbáríkà bá dínkù nínú ọjọ́ ayé yóò jẹ́ kọ́jọ́ súnmọ́ra wọn nínú àwọn àmì kéékèèké nù nínú fìtínà tí ó ṣẹlẹ̀ ni pé owó pọ̀ lọ́wọ́ àwọn èèyàn tẹ́lẹ̀ ẹnikẹ́ni tó bá fi lé ní one thousand naira táwa gan gbọ́njú ni mílíọ̀n jaman kankan àbọ̀ jaman kankan ọba yóò tí ì rírí torí tó ọba rí tó máa mú tọrọ kọ́bọ̀ tọrọ sísì ńjọ́ kan kọ́ ọwọ́ kan sàlẹ̀ yọ kan sàlẹ̀ agolo ọ̀tánu lónìí kí ni wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ tírílíọ̀n wọ́n pe owó mi ẹlòmíì sì ti dákú lọ gbaragada pé láyé tàwọn àwọn ọ̀gbọ́rọ̀ ẹ̀rí ẹ̀bí nù owó ti pọ̀ bó ṣe wá pọ̀ tó ń ẹ̀rí pé kò sí àlùbáríkà lára rẹ̀ bọ́wá pọ̀ nínú àmì ti gbẹ̀ǹdà àlùkìyàmà ni pé yọ pọ̀ débi pé àwọn èèyàn ní bùkátà rẹ̀ ìyẹn ni pé yọ pọ̀ tayọ ń táwọn èèyàn ń fẹ́ àwọn èèyàn tó yẹ ní kan kò dájú pé náà ti dé àbó ti dé torí pé ẹ̀yin ní ìsìn lọ ọlọ́run ní o de tún abe o ẹ hundred thousand ni mo wa àsìkò yẹn owó pọ̀ kò ní subhanallah bákan nínú àwọn fìtínà tí ó yẹn kọjá gbara sáré ìyẹn ọmọ wa pé ah ọmọ sí o kí ló dé tí pé mi wà nù yìí subhanallah ìgbésí yóò mọ wò pé ó yẹ ká pé mi mo ti wà nù sáré nísìn ṣé ẹnìkan sọ̀rọ̀ ẹ gbogbo orí ètò à ń sọ ní ìsẹlómi pé wáì ẹ̀yin ò rí tọ́pìkì mi mú ni ẹ wá sọ̀rọ̀ kú sásọpá fẹ́ kú ni àbí ẹ̀kọ́ ni nítọ́pọ̀lọpọ̀ ọmọ wínú kátó akọ kọjá gbára sáré kẹ kátì ẹ pé mi mọ wà nù sáré ó ọ ọ ọ aláwọn kan wọn wà haúsá wọn á ní tó kú bá ti kú wọn máa lọ ya kí ni pákó tí wọn máa fi gbó lọ́dọ̀ àwọn haúsá ẹnìkan á dámọ̀ràn kìtọ àwa náà àwọn yorùbá làwọn àwa náà ó yẹ ká nílùú rẹ mọ́sálásí wa téèyàn bá kú ká má ṣẹ̀ṣẹ̀ lọ máa ya mọ ẹnìkan á á nídìí ẹ kí wọn làwọn á lẹ yìí <laughs> torí tá a bá gbé mọ́sálásí ẹ̀rù ń bà wá kọ́mọ́jà kó ní ọmọ pè wá lọ́kọ̀ọ̀kan ibi táwọn èèyàn fẹ́ kú dé torí de eléyìí àsìkò tí gbèndé alùkìyàmà bá súnmọ́ èèyàn máa wò pé yá laytani makana kí ló ṣe tí ọ̀jẹ̀ pé mi mọ̀ wá nù sáré yìí gbogbo àwọn tá a sọ yìí alimami Bukhari ló gbé jáde nínú tírà alfitan nínú sahihi rẹ̀ nínú àwọn àmì tó síwájú gbèndé alùkìyàmà òun náà ni rírí ilẹ̀ ilẹ̀ ọ̀ máa rí i nítagbà lérò pẹ̀lú rírí ilẹ̀ ó náà ní kí bíyànjú mi ní ilẹ̀ ọkàn yanu ni tílẹ̀ bá yanu gbogbo tó àlókè yóò sì kó mi kìí ṣe pé lẹ́mí o ilẹ̀ ọ̀lanu yóò sì gbé gbogbo nǹkan mi gẹ́gẹ́ bó ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú wọ́n sì fi hàn o lè lọ sórí íńtánẹ́ẹ̀tì kó wo ó ṣẹlẹ̀ láwọn àsìkò tí ó jìnnà sísìn láwọn ìlú òyìnbó kan ó dídí àdúgbò lórí tí o sì bí ẹnìkan dáa tó lè wọnú rẹ̀ pé àwọn èèyàn tó wà ń bẹ̀ já kó wọn jáde kí ni wọn náà mọ̀ tí ó ṣẹlẹ̀ sí ọ. sọ eléyìí rírì mẹ́ta ni ó wá ṣẹlẹ̀ rírì ńláńlá mẹ́ta ni ó ṣẹlẹ̀ ṣáájú gbẹ̀ndẹ̀ àlùkìyàmà nínú àwọn àmì tí ó tún síwájú rẹ̀ ó náà ní pé náà kàn jáde láti ilẹ̀ Yemen yóò máa lé àwọn èèyàn lọ síbi tọ́lọ́hún ti kó wa jọ níjọ́ gbẹ̀ndẹ̀ nínú àmì nù nínú àwọn àmì òun náà ní pé inú àwọn èèyàn ò ní dùn sí pé àwọn ìní ogun a sì rèrè ogun kó inú àwọn èèyàn ò ní dùn sí ma ní ìsìn tá a bá borí ọ̀tá tá a kó dúkìá rẹ̀ lórí pé inú wa máa dùn lásìkò tí gbẹ̀ndà kìyàmù bá súnmọ́ tán inú ò ní dùn sí lẹ́yìn ma bákan náà àwọn kọ́sìmẹ́tìlì mìíràn nínú àmì gbẹ̀ndà kìyàmù súnmọ́ òun náà ní pé téèyàn bá kú wọn ò ní pín ogún rẹ̀ mọ́ àwọn èèyàn pa á ní sẹ́yìn kéèyàn ti ń ṣẹlẹ̀ wọ́n là ní pin kí ló dé tẹ̀ ní pin nǹkan tí bàbá wa fi sílẹ̀ á wa pin wẹ́lẹ́wẹ́lẹ́ a bàbá yín nìkan ló ní gbà yẹn ẹ̀yin ọmọ ló ní nìsín wọ́n làwọn ò ní pin sẹ́lẹ̀yìn nínú àmì pípéǹde alùkìyàmà súnmọ́ni nínú àwọn àmì òun náà ní dídé al-Masih ad-Dajjal nínú àwọn àmì ńláńlá nù al-Masih ad-Dajjal òun náà ní òpùrọ̀ olójú kan al-Masih ìtumọ̀ tiẹ̀ òní aláìlálùbáríkà yíké ni alálùbáríkà gbólóǹkan léde Lárúbáwá máa ń túmọ̀ sí nǹkan méjì inú rẹ̀ lélẹ́yìn alimẹsíyẹ ti dajjal òní aláìlálùbáríkà alimẹsíyẹ ta Nabi Isa ni kí ni alalubarika adajal dídé rẹ̀ ń bẹ́ẹ̀ nú àmì gbégbé ndàlùkìyàmà súnmọ́ ogójì ọjọ péré ìní ọwọ àlò lókè pẹ kò sì síbi tí ò ní dé lókè pẹ yìí àyàfi Madina nìkan ni òní rí wọ àti Maka Ọlọ́run níjó rí Madina wọ Ọlọ́run níjó rí Maka wọ Masihi Dajjal ọjọ́ òpùrọ́ tí ọmọ apẹ̀rẹ̀ rẹ̀ ní Ọlọ́run àwọn yóò sọ fún pé kí ló fi yóò sọ fún òjò yọ sọ súnlẹ̀ kó mú èso jáde yóò sì mú èso jáde lẹ́ẹ̀kan náà yóò mú yẹn yọ pa yóò sì tún sọ pé kó dìde yóò tún dìde ẹ dákun tí fìtínà yìí bá bá yín láyé ọ̀nà tẹ́ fi yege dà àfi kọ́ lọ́wọ́ sànù wá torí ẹ̀ lànà fífi ní ká máa sáàdì ọlọ́ọ̀ níbi aburú alimẹ̀sí adajal sẹ́fẹ̀yìn tí màá kíkẹ́ tó sálámà ẹ̀ máa sáàdì ọlọ́ọ̀ níbi nǹkan mẹ́rin allahumma inni a'udhu bika min adabi jahannam. ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال tí ìbá ṣe kọ́ ya máa ṣe o kò sànàbì kan látòrí nuux aleyhi salam lófi dórí anabi muhammed sallallahu alayhi wa sallam àfikọ́ jẹ́ kó ní kálukú wọn ṣe kìlọ̀ fáwọn èèyàn wọn nípa fìtínà almasih adajjal olójú kan ni anabi wa sọ fún wa pé inna rabbakum laysa bi a'war dájúdájú olúwa ẹlẹ́dàá ti yín kìí sọ lójú kan ṣùgbọ́n mẹ́sìlẹ̀ dàjálù ńkọ́ olójú kan ni ara ń tẹ́sí dá àmà nù. wọ́n sì kọ́ sí orí rẹ̀ wọ́n kọ́ sórí rẹ̀ pé káfíìr káfíìfàrọ̀ káfíìr ẹnìkan ò ní lè káàfin múmìnì múmìnì nìkan ní oríjọ́ kàá làwọn fi máa dá àmọ̀ pé ní tànàbí wí náà ni àsìkò àti yọ rẹ̀ ni ò tí tó tó yọ fìtínà ni fún gbogbo àgbáńlá yìí alimasihi dajali yóò gbó àwọn èèyàn débi pé ẹnìkan jáde sí nínú àwọn èèyàn látinú alimadina tànàbí sallallahu alayhi wa sallam yọ pa arákùnrin yìí gbàtó bá pa yóò tún ní kó dìde gbà tó ń ti lóhùn ọgbà kọlọ ni tọrọ ti rí lójú rẹ̀ kí wọn kọ síbẹ̀ yọ pa yóò tún jí yóò ní sọtún àgbà kọlọ ni mí báyìí yóò ní ní ìsìn mọ̀sẹ̀sẹ̀ wàá mọ̀ pé wọ́n kọ́ lọ lọ́hùn òpùrọ̀ ni ọ́ yọ wá gbìyànjú láti pa ní ìsìn kò ní rí pamọ́ báyìí ẹni tí ó pa tí ó pa alimẹsíhì dajjal nígbà tó bá dé yìí ọ̀nà là wa Ìsá alayhi salam anabi isa ni ó pa adajal anabi isa ni ó pa adajal àwọn àdìtì tó sì fẹsẹ̀ rin lẹ̀ tọ́pọ̀ rẹ gẹ́dẹ́ ó wà lórí eléyìí eléyìí tí ò ṣe é takò ìgbà tí wàá sọ pé anabi isa ò ní padà dé má tó ọ̀ mọ nǹkan kan nípa òfin ọlọ́run tó sì yẹ kó gbé ẹnu ẹ lọ́kọ́ ọmọ ìyanu àfi lọ́dọ̀ ẹni tí ọ̀bọ yẹ eyín rẹ wò tí eyín bá ń dùn ọ́ tó ń sọsọkúsọ tó ń wíwe kúwì ńgbà tó ráwọn aláìmọ̀kan tó ń parọ́ fún. adúrò àwọn hadith tó wá lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam tó ń sọ nípa eléyìí ẹni tí wọn máa ń tán pè ládìs jẹba bilẹ̀ rẹ̀ pé kó ṣe tàrífù hadith lásán yóò fìdí rẹ́ mi àwọn àni ẹ àwọn àdìsí náà kójọ yẹn gbogbo ẹ kí ni wọn mọ tí ń já dis olódo ọmọ tó yẹ kó wọlé kí ó tó wá sọ̀rọ̀ rẹ̀ dàfà sẹ́yìn mọ̀ káyọ̀ gbàgbàkúgbà púpọ̀ lẹ́kọ̀ọ́ ń bí oníkàlùkù náà ń Sheikhul Islam irọ́ lásán àmọ́ wa wíwí kú ẹ máa sọ̀sọ́ kú sọ ntọ́lọ́wọ́n bá ní bẹ ẹni òsì torí pé ẹ̀yin lajú olùkọ́ tún ti rí nígbà tí wọ́n bá sọ pé ntọ́lọ́wọ́n bẹ òsì olùkọ́ ni ẹ̀ gbàtí wọ́n bá sọ pé ntánàbí sallallahu alaihi wasallam tó sọ pé ń bọ̀ òní kò ní í dé ah, bóòlù olùkọ́ tún ti rí òsì okòlù bàbá sì jẹ́ pé gbòòrò náà ló lù tó fi aláìgbọ́n ajẹ́pọ̀ olùgbòrò anabi isa ń bọ̀ o anabi ìròyìn fún wa dórí ibo ni ó ti sọ ibo ni ó sọ sí báwo ni ó sì máa bọ̀ láti sẹ́mà báwo ni ó sì fi ọwọ́ lé orí ìyẹ́ màláìka méjì tí ó sì fi sọ̀kalẹ̀ síbi manara mọ́sálásí ní dimashq tí ó sì sọ̀kalẹ̀ tí ó wà bá mùsùlùmí kí wọ́n fẹ́ ṣe sọ̀lẹ́ à alimahdi yunmuntador onú ti dé alùsùn náà ní kí mahdi ṣíyà olóòtú déngbà náà wọ́n fẹsẹ sọlá wọ́n ti rán nàbẹrẹ sa wọ́n ní kó bọ́ síwájú kó ṣe sọlá tó àwọn wọ́n ní láyé àgbọ́dọ̀ síwájú ṣe sọláàtì níwájú ẹ̀yin ọmọlẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa sallam àfi ká tò sẹ́yìn yín sá àlálà anabi ròyìn fún wa ni àbò tọ́ abẹ́ ìgbọ́n tí ibn Mas'ud sọ ni wọ́n lé anabi sallallahu alayhi wa sallam fún mi nírò wa huwa sadiq al-masduq ònlólódodo tá a gbọ́rọ̀ rẹ̀ sódodo anabi sọ́ọ̀dì oní ọ̀pá adajal oní ọ̀pá adajal tó lẹ́yìn rẹ̀ Ya'juj àti Ma'juj àwọn tún jáde Ya'juj àti Ma'juj iná àwọn anabi adam làwọn náà wà o àwọn kuma òbílẹ̀jẹ́ làwọn jẹ́ nǹkan bíbàjẹ́ ni gbogbo ẹni tẹ̀jọ́ bá rí wájú wọn tó bá ṣe jẹ́ jíjẹ ni. ètò ọba je jẹ bíbàjẹ́ ni omi wọn mú tán wọn lè mú omi òkun gbẹ anything tí wọn bá bá wọn ju wọn ni anabi Isa yóò tún ta giri wọn bá wọn jà sọ pé agbára ò lè ká wọn so Ọlọ́run bá ní ọwọ́ pa wọn rùn yọ pa àti yọ pa wọn rùn tọ́ba wa pa wọn rùn òórùn sọ pé wọ àtàwọn èèyàn míì tẹ́ ẹ lọ sá síbi òkè Tur ní Sínà ibẹ̀ lọ́lọ́run ni kò wọ́n sá pamọ́ sí nígbà tó lọ́wọ́ bá ń pa Yájújà àti Májújà run tọ́lọ́n bá wa pa wọ́n run òórùn wa kún pípẹ́ wa ran àwọn ẹyẹ àwọn ẹyẹ yóò wá wọn lọ síbi tó wọ ọlọ́run ilẹ̀ ọba tún ma padà ọlọ́run wa rọ òjò ńlá òjò yẹn lọ́lọ́run fi fọ gbogbo lẹ̀ máa. tọ́ eléyìí ń bẹ nínú àwọn àmì tí ó síwájú ìgbéǹde alkiyama nínú àwọn àmì òun náà ni tulu'u shams min maghribiha òòrùn ọyọ láti ibi títí máa wọ̀ gbogbo aláàmà yìí pé òòrùn ní ìsìn tí ó bá yọ ó máa ń yọ láti east ni tó bá dijọ́ gbéǹde alkiyama àti west ńlọrọrùn ó ti yọ ọ àti west ńlọrọrùn ó ti yọ níjọ́ tí òòrùn bá fi lè yọ níbi títí máa wọ̀ ọjọ́ yìí ìmánì ẹni tí ò ti gbọ́ lọ́wọ́n bá gbọ́ tẹ́lẹ̀ kò lè ṣe láǹfààní o tó bá pé jọyìn lèèyàn gbàgbọ́ pé wọ́n á gbọ́ lọ́wọ́n gbọ́ báyìí kò lè wúlò mà ìyẹn ni kókó tó dijọ́ gbẹ̀ndà kìámà lèèyàn máa ṣe ìmánì ẹni tó bá mú àgbàdo tiẹ̀ lọ́wọ́ dijọ́ gbẹ̀ndà kìámà pé ní gbangba kìámà lòun ó ti gbìn tòun ṣé yóò wù kò ní wù ẹni tí ò túbá tó lódijọ́ gbẹ̀ndà kìámà kó wọn tó túbá ṣé yóò wúlò kò ní wúlò tẹ̀dúkọ́ ànábì sallallahu alaihi sọ pé ilẹ̀kùn túbá ọlọ́run ọba di ọjọ tó ràn yọ láti ibi títí máa wọ̀ kọ́lọ́run ọba ṣàánú wa. ìjọ gbẹ̀ndà kìyàmà tó rùn bá yọ yìí àkọ́kọ́ lójoojúmọ́ ó wà nù hadith lọ́dọ̀ ànábì sallallahu alaihi tó yọ lọ forí wa yọmọ pé yọ àbí kí n ọlọ́run bá tó bá sọ fún pé kó yọ yọ máa bi ọlọ́run bá léèrè ìwọ ọlọ́run ṣé ibi tí mo máa gbà yọ ni kí n ti yọ àbí ibi tí mo máa gbà wọ̀ ọlọ́run bó níbi tó máa gbà yọ náà ni kò ti yọ títí yóò fi dídọ̀ gbẹ̀ndà kíyámà tọ́lọ́run wa sọ pé ibi tó máa gbà wọ̀ ni kò ti yọ lónìí subhanallah oníjọ́ wo ìjọ́ gbẹ̀ndà kíyámà nínú àwọn àmì ńlá òun náà ni jíjáde ẹranko ẹranko tí ó jáde tí ó máa bá àwọn èèyàn sọ̀rọ̀ páwọn èèyàn gba àwọn àpẹẹrẹ ọlọ́run ọba gbọ́ ẹranko yìí ó jáde yóò máa bá àwọn èèyàn sọ̀rọ̀ pé wọn ò ní ìgbàgbọ́ sí àwọn ààyè ọlọ́run ọba wa èwo ní ọ̀kọ́ jáde sí òrùn ní ọ̀kọ́ yọ níbùwọ̀ rẹ̀ ni abẹ́ranko ní ọ̀kọ́ jáde àwọn olùmọ̀ ìyapa wà láàrin wọn ṣùgbọ́n ètò wà lákọọ́lẹ̀ ni pé tọ́kànnú méjèèjì bá ti dé èkejì náà tẹ̀lé ni tọwa bá pé òrùn lọ́kọ́ yọ níbi tó ti wọ̀ ẹranko jáde tó bá pé lọ́kọ́ jáde òrùn yọ yọ tí ti máa ń wọ̀ eléyìí jẹ́ ọjọ́ gbẹ̀ndà kìíyàn ọjọ́ tó ṣe kó lọ dúró dà kò ní wúlò tó bá ọjọ́ náà lọ fẹ́ túbá kò ní wúlò bẹ́ẹ̀ náà ni oníkálukú wa náà gbẹ̀ndà lẹ́ torí pé tí wọ́n bá rí rere ṣe láyé nìsí kí ló ṣe ń jọ gbẹ̀ndà kìámù bí ẹnìkan tó ní à gbàtọ́ pé jọ gbẹ̀ndà kìámù yóò gùn gan màá try láti jẹ́ pé kẹ́ bá mi fi àgé sínú sàárè mi kẹ́ pọn mi sí so nígbà tọ́jọ́ yẹn bá dé màá sálò àlà kótó ni kí wọ́n ṣe ìṣirò lórí tèmi gbogbo sọ láti ti ń ṣe láyé fa màá bẹ̀ sí i ọ̀ ń tara rẹ jẹ kò sáyè má bẹ́ẹ̀ náà ni ẹni tó ní mi ní túbá nígbà tó bá kú dẹ̀dẹ̀ tí màá kú màá túbà a inna Allaha yaqbalu tawbata ahadikum ma lam yugharghir bẹ́ẹ̀ ló wà ní Sahih Muslim ọlọ́wọ́ bá máa gba túbà yín lókun ìgbà tẹ́mi ọ̀bá ti dé gògóńgò yín tẹ́mi bá ti dé gògóńgò túbà kọ̀ tawba ni kò wúlò mà ó ti bọ́ torí ẹ ẹni tó gbádùn ló máa ń túbà o ẹni tẹ́mi ń bẹ lára rẹ̀ ló máa ń kábàámọ̀ o tí kú bá ti dé ní ìsìn alikiyama kékeré ti bẹ̀rẹ̀ síwájú alikiyama ńlá dandan ni ká gbà kọ́kọ́ àpò dandan òní ká gbàgbọ́ yìí pé àpò sẹ́rí òkun mọ́kù gan àmì kọ́ ọmọ kó kù ni kò wá sẹ́nìkan tí ríru rẹ̀ ṣe fún tọ́jẹ́ kò sẹ́nìkan tí wọ́n rí oògùn mọ́kùsẹ fún tóògùn jẹ́ a rí i pé kò sí tàbí ṣùgbọ́n igbe yẹn ó kú náà ni ọ̀nbẹ nínú wa ẹni tó lọ́wọ́ bá kọ àkọọ́lẹ̀ pé ẹ̀mí rẹ̀ yóò gùn jọjọ fún bẹ́ẹ̀ mi bá gùn títí wàá kúnjọ́ kan náà ni ó sì ń bẹ nínú wa ẹni tó ṣe pé iye ọjọ́ tó lọ́wọ́ bá kọ fún un ó kúrú jọjọ wàá kú náà ni ọ̀ràn yẹn ni ká gbàgbọ́ yìí pé innal mawta hatmiyyun lazim ikú tẹ rí yẹn dandan ni o kò síbú yẹn sí ìyẹn ó kú náà ni gbogbo nítorí bá jábẹ̀ mí nílé ayé yìí bóyá lẹ̀ ní gbé àbí sámà lọ́wà ènìyàn ni tàbí àlùjọ̀nù tàbí màláìkà tàbí ẹranko àbí kòkòrò àbí ẹyẹ.